قل إنها إجلال أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة فكل بدعة ضلالة وكل ضلالة في النار أمة الإسلام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه، فريق الدولة أما قد تسير تتنين الله من أنصار الكعب آية في أجدوني أنا يسوع تلي تبهان لا تبهان ọlọ́pàá ọmọ ṣùgbọ́n àtàrà ó pàkíyèsí wa sí àwọn asáàbùkà àdíkúnyí wa nípa sí àṣúrà yìí ó ń sàlàyé lórí àwọn ìbánilò fún olè ṣe jẹ́ máa bá ìjìnà lò àwọn ọ̀nà owó lè yóò gbègbà nígbàtí ìjìnà bá jẹ́ wọ́n mọ́ àwọn àpèjúwe nínú àwọn àpèjúwe tí Allah subhanahu wa ta'ala wọn kọ́ wa òun ni àwọn ashabul kahf ọlọ́pọ̀ sọ ìtàwọn kálífà ilé àwọn ẹ̀kọ́ gbọ́ ní ìbẹ̀ ni àmọ́lágbàrọ̀ náà ọba ìtàkà ilé ni a sọ bí ìtàwọn ti bẹ̀rẹ̀ kí ló ṣokùnfà táwọn ashabul ti kí ló dé tí ọmọ lóòlú ọmọ ilé bí níra ìtàn tó gbé e pé àwọn wọ̀nyí ọmọ ọba ni wọ́n kí ló dé táwọn ọlọ́wà di ẹni tó padà sáfò nínú ìlú tọ́rọ pé inú ọ̀gbun ni wọ́n padà ń gbé ẹnà ọlọ́wà sálọ ẹgbẹ́ àpá ọ̀sánà tààrà tí ló lè sọ ìtàn fún wa ọlọ́wà bá ọ̀sánà tààrà sọ fáńdà mọ̀hámọ́ sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ أعوذ بالله من الشيطان الرجيم الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم ń wo òrìṣà àṣàrùká tó ṣe ilé mẹ́rin àmọ́ tó ṣe ilé mẹ́rin ìṣà àṣàrùká ó wà nínú àwọn nǹkan tó lọ́wọ́ bá dá mèremère tí ẹ̀ máa ronú sí àtàlàyé nípa pé àwọn àìmáflùkọ́ màflùkọ́ ti láyé alkaoníyà ìtí ọlọ́ọ̀bà bá sọ́tàlá dá nínú àwọn kan mẹ́rin mẹ́rin yìí tá a bá ronú a máa gbàgbọ́ bẹ́ẹ̀ a tún máa ma ṣùgbọ́n lọ́ba tó dá wọn. apàṣẹ fi ara wọn táwọn kan àmọ́ ìbẹ̀rẹ̀ ká ń lọ lẹ́yìn. Allah subhanahu wa ó wá sọ ẹ̀rì kíké nahnu naqussu 'alayka

kò sọ́rọ̀ kan tó tún lè jódòdó bí ọ̀rọ̀ aláwọ̀ sáfà ààrẹ òun ọkọ̀ òdodo ní ọ̀rọ̀ rẹ̀ òdodo ní gbogbo àwọn ọ̀sán tí ń fún wa gbọ́ láti lè pẹ́kọ̀ pẹ̀síkèjì nínú àwòrán ẹ́ òdodo ní gbogbo ẹ̀ awádà ń sọ pẹ̀lú òdodo òdodo láti sọ kalẹ̀ sọ báwọn إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى àwọn àṣọ́bù ìkẹwà ọ̀dọ́ ni wọ́n wọ́n ti fi àgbàlagbà torí pé ọ̀dọ́ ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ títí máa ń tara sàtà lọ sí ọlọ́ọ̀rọ̀ ọ̀sán ọ̀dọ́ nínú pọ̀ lẹ́yìn tí ẹ̀mí ẹmọ nínú ma ti sọ́lọ́ ọba ìgbàgbàlagbà lọ. ní ó ti sọ pé tẹ bá dáwọn àwùjọ kan tẹ bá rí pé àwọn ọ̀dọ́ rẹ̀ fà sẹ́yìn ọ̀la ìjọ yẹn ọ̀la àwùjọ yẹn ìkó sẹ́yìn ìrẹ̀wẹ̀sì ìfàsẹ́yìn ó ti fi fọ́jẹ́ àwọn ọ̀dọ́ yẹn. níbi tẹ bá rí láwọn ọ̀dọ́ tẹ́ dìde láti ṣetọ́ náà láti mójútó ọ̀la wọn á ọjọ́ ọ̀la ọjọ́ yẹn ajá ọ̀dọ́ ẹ̀mí ọ̀dọ́ títí máa ń dìde ṣe tọ́lọ́wọ́n ba ẹ̀mí ọ̀dọ́ ẹ̀ ní máa ń súnmọ́ tọ́lọ́wọ́n ba níbẹ̀ máa ń lágbára láti lè ṣe tọ́lọ́wọ́n ba ìyẹn ní ní tí ń bẹ níbi ẹ̀gbà wa sáńdà Muhammad sọ̀rọ̀ àgbàdo àti ọ̀rọ̀ títí tó fi dé ìpínlẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ ló sọ pé aṣàbábì ọjọ́ rẹ̀ tí màá yàtúnà níbo ló lò sí bẹ́ẹ̀ náà wàá ní òmùrí yìí ó jẹ́ rí rẹ̀ wọ́n bèèrè nípa ẹ̀ níbo ló lò sí ọjọ́ wọn ẹ̀ṣẹ̀ mú ọ̀dọ́ jáde lọ́tọ̀ ìgbọ́n bèèrè nípa ọ̀dọ́ lọ́dọ̀ wa so ọ̀dọ́ lọ́kùnrin ọ̀dọ́ lóbìnrin ẹ̀tí ká tún tara tàtà ká tún ṣètò náà bá jù báyìí lọ àwọn ọ̀dọ́ kan bẹ ẹgbẹ́ ti síwájú wa níbi nígbàgbọ́ ẹ̀rí báwo ṣe ṣe ń jọ́nà lọ́rùn òun táwọn kan tó mọ bọ̀ lẹ́yìn àwọn tí wọ́n jọ pé inú jẹ́ àtọ́lọ́wọ́ sọ ọbọ̀ sọ̀kalẹ̀ fúnra súra tòlù kan ọmọ lẹ́lẹ̀ súra àti tí wọn kọ́ bá tó wọn فتية آمنوا بربهم إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى Àrùn ìrọ́bí ni wọ́n lè gba ọlọ́run ọba wọn gbọ́, òun ni pé ọjọ́ ní àwọn ṣàbábì wọ́n mọ́ ápùgbọ́nlẹ̀ ọ̀dọ́ àwọn ọ̀dọ́ yìí ni ẹ̀mí tọ́lọ́mù bá gbé wọn ju àwọn àgbàlagbà lọ àwọn tó jọ pé àwọn èyí ti sẹ́rí fún òdìdí òdodo àwọn èyí ti sátán wọ́n ti lọ wọ́n ti tẹ̀lé sínú ìbàjẹ́ torí di eléyìí lẹ́fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń dọ́ ọlọ́ọ̀bá lóhùn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń dúdú iṣẹ́ ọlọ́ọ̀bá lóhùn ẹ́ ṣàbẹ́ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀rì wọn kọ́ ni wọ́n ọ̀dọ́ ni wọ́n àwọn tó pọ̀ jù kí ń jẹ́ pé ọlọ́run ọba lẹ́yìn àti látàná wá àwọn tó pọ̀ tó tó máa jẹ́ pé ọlọ́run ọba lọ́la ọ̀dọ́ ni wọ́n ọ̀dọ́ jẹ kí wọ́n fi ṣe ọ̀dọ́ jẹ ẹ̀ kí wọ́n fi mójútó kí ni nǹkan ìpèsè kalẹ̀ fọ́nlẹ̀ ìpèsè kalẹ̀ fún ìṣàmà àwùjọ tó ti jáde kí ni nǹkan tí wọ́n mójútó fún wa yẹn ló fà á lọ́wọ́ bàbá ọ̀sánà tààrà kújíkújí wa kújíkọ́nà sí wa gbangbangbangba tí ìyá pẹ̀lú òlè wáyé mọ́ lẹ́yìn gbólóhùn yẹn tó dé sọ̀dà ìfún wa pé àwọn yìí ó ẹmọ́ lòye tó bóyá gbàdá gbà fẹ́yìn wá nígbàgbọ́ náà tó ájá gbàdá sọ pé kí nà wọn ti ti ẹ̀sùn ló bẹ̀rọ̀ sí i. ìnáwó ti ló ti

àwọn olúgbà níbi ìlàlejò ní mẹ́jìnà àwọn ọ̀gbọ̀n olúgbé ló sàgbàtẹ̀rù gbàgbọ́ ní mẹ́jìnà ẹ́ẹ̀kọ́dọ̀ ni wọ́n ẹ́ẹ̀kẹ́ ọ̀gọ̀rọ̀ ọ̀dọ́ ni wọ́n láwùjọ ti wà náà lé ní ọ̀gọ̀rọ̀ àwa tàíjẹ́ pé ọlọ́run wa tàíjẹ́ pé súnà nígbà mọ́hàmọ́sọ̀rọ̀

àgbàwájẹ́ lóbìnrin ó dàgbà ó dàgbà tí kò sí tọ́nà ọba lọ ó dàgbà ó dàgbà tí kò tẹ̀lé àlẹ́rì lọ ẹ mọ́jọ jọ lójú pẹ̀lú ojú rí rẹ mọ́jọ jọ lójú pẹ̀lú tọ́nà ọba bá ti fún ọ ọlọ́run sọ ń pa àwọn aṣọ àbòjá tó wà ní bí ẹ ṣe gbà àwọn nǹkan yìí mára tó àtàwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn ẹ ọlọ́run wájú yìí wá kó dọ̀ ni wọ́n fún wọn níwà àgbàlagbà fún àgbàlagbà rẹ ṣe ìnáwó إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى Àwọn ọ̀dọ́ tàwà ń ṣe tọ́lọ́run àti ìjí pàtàkì òun rẹ̀ ní pé ẹjí ká mójú tó ń tàà sí ní ẹ̀sìn rẹ̀. Ẹmẹ́jà kọjá àdà ẹgbẹ̀ mẹ́jà máa pèsè àìtó. Ẹjá máa mójú pẹ́nà tọ́lọ́run bá fẹ́ bí tàà eléyìí tẹ̀lé ọmọ gbé wa ló kọ súnà nígbà àmọ́sọ̀lá ọ̀sẹ̀lá láti máa sàké jù ló kọ súnà nígbà àmọ́sọ̀lá ọ̀sẹ̀lá láti máa sàké tó ló kọ súnà nígbà àmọ́sọ̀lá ọ̀sẹ̀lá láti máa tẹ̀lé àmẹ́yà láti máa ṣèfẹ́nú eléyìí kí gbogbo àwọn nǹkan wọ̀nyí kó máa gbé wa ló kọ́ bá tó ṣe náà ọ̀bà mọ́ ẹ̀ tábà ti ṣe náà ẹjá sí oore ẹjá tẹ̀lé àmẹ́lì àwọn sọ́lọ́sọ̀nà sọ́ọ̀lẹ̀ nínú àwọn sọ̀hábà àtàkùtẹ̀ yóò ẹjẹ́ máa ń rí pa wọn lẹ́lẹ̀lẹ́ ọ̀nà owó làwọn ti bà láwọn ti sin náà tọ́nà fi yọnu sí wọn agbẹ́lọ́bọ̀ lọ́sàn-án dára kọ́nà kàwà àdíyàn fún ẹni tó sàtìlà tútàdéyè tú ṣe ẹ̀sìn yírí ìyọ̀nà ọlọ́run bá. ọlọ́run bá máa tara sọ fún wa pa àwọn sábà káàdùn pé iná òun ti ti ẹ̀sìn àmọ́ ní ọ̀bẹ̀rọ̀ ti ní. iná òun ti ti ẹ̀sìn àmọ́ ní ọ̀bẹ̀rọ̀ ti ní wà ní iná òun tó dára. ọlọ́run bá máa sọ ní ọ̀sán rẹ̀ ó ní ọ̀dọ́ ni wọ́n o wọ́n nígbàgbọ́ sí ọlọ́run ọba wọn lé báwọn olùsíwájú wá ti tú sínú àpàrá ìṣẹ̀rí náà nǹkan tó ṣẹlẹ̀ tí a fi jáde gan nínú ìlú ìṣàbà padà alẹ́lọ́bà ọlọ́pàá máa tọ́ ọ̀nà tààrà ló pé wàdìdì náà wù húdà àwọn ilé wọn kún nígbàgbọ́ àtàlékún gbàgbọ́ wọn àgbẹ̀lọ́pàá máa tọ́ ọ̀nà tààrà kọ́lọ̀ máa ń tàjá wa náà fún nígbàgbọ́. gbogbo tí ẹ máa ń lékún bẹ̀ tí ẹ máa fi ń ṣe rere kò sí ìtútù sí gbàgbọ́ bóyá èèyàn bá lékún owó ni èèyàn lékún ọlá ni ó lékún ọmọ ni ó lékún dẹ̀ra ni ó lékún kò ni kò sí ìtútù pé ìwé lékún gbàgbọ́ ìgbàgbọ́ ni nǹkan tó dáa jù tí ẹ máa ń lékún láyé tí máa wúlò fún ẹni tó bá ní láyé àtúwúlò fún jọ́ọ̀bù kọ́lọ̀ sáré fún gbàgbọ́ wa sọ pé iná mọ̀ fífi àtúnṣe àmà mọ̀ bẹ̀rọ̀ bí lẹ́yìn bàbí náà mọ̀ gbọ́dà. iná mọ̀ fífi àtúnṣe àmà mọ̀ bẹ̀rọ̀ bí lẹ́yìn bàbí náà mọ̀ gbọ́dà. ọba náà sọ sára ó mọ̀ gbọ́dà àwọn alálékún gbàgbọ́ fún wa àtàlékún gbàgbọ́ wọn kọ́lọ́ kọ́kọ́ sàlékún gbàgbọ́ tẹ̀lé kọ̀ọ̀kan wa náà. àwọn onímọ̀ wọ́n ka àwọn nǹkan tó pọ̀ ló tó máa lékún gbàgbọ́ káwa ló lè mójútó káka díẹ̀ fara wa oníṣẹ́ ti jọ́ta tẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ ńlẹ̀ lórí ẹ̀ àmọ́ ìṣá náà sára àyè tó ń bọ̀ lọ́jọ́ mi nínú nǹkan tí máa ń sàlékún gbàgbọ́ òun náà ni kí òun mọ ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ yíkí àwọn títóbi ọlọ́run ọba kí òun máa pẹ̀lú àwọn orúkọ ọlọ́run kó máa pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run ọba ó mọ àwọn nǹkan yìí lámọ̀dájú ní àwọn fọ́sọ̀ tó tàbá mọ̀ nípa àtọ́lọ̀ sífà àtọ́lọ̀ ọ̀sífàṣì ẹ́ a ń lè fún gbàgbọ́ tó kí wọ́n mọ bí olúwa náà ṣe tó kálọ̀ wò kálọ̀ gbó àwọn àfọ́ àtọ́lọ̀ sọ́nà nípa àtọ́lọ̀ sífà ẹ́ àtọ́lọ̀ ìrúsùnà ọ̀sífàṣì ìkúrìyà ìmọ̀ nípa àwọn nǹkan yìí tí wọ́n ń pàdé fún gbàgbọ́ yìí ẹ́ ọmọ

títóbi àbáwọ̀ àwọn ọ̀tàrà gbogbo wa náà ti jẹ́ ìgbẹ́ta ti gbẹ́tọ́ lọ́wọ́ fi bá wa lò ẹ́ láti ma ń sáwà náà ti bá àwọn ọ̀tàrà tààrà lò náà àwọn ọ̀tàrà tààrà òun ní pèsè fún wa ẹ́ òun ní ṣe jíjẹ mú ní ṣe fún wa ìyẹn ní láti wá mọ àwọn nǹkan olótọ́ sọ́lọ̀ nínú àwọn inú nípa àwọn nǹkan tó láti lè tẹ̀lé ọlọ́run bá ní àkóso tó àti bó ṣe yẹ ilé yìí náà ní wọn ń ṣàlékún ìgbà kọfún ẹni kí wọn máa àwọn nǹkan tó tó sọ́lọ́ ọba nínú àwọn nǹkan tí wọn ń ṣàlékún gbàgbọ́ tó lábùdà ẹ̀mí ṣẹ̀rẹ̀ kí wọn wá ìmọ̀ ṣẹ̀ríà ilé yìí ọlọ́mọ ní ṣàlékún gbàgbọ́ yẹn ẹ wọ àwọn ilé síwájú wa dáadáa wọn ní àwọn wá ìmọ̀ èyí ẹ ní nǹkan tó yẹ báwọn wò láti ní ẹ̀sọ́ àti káwọn wá ìmọ̀ yìí nítorí tọ́lọ́ ọba nínú nínú wa nígbà tá a fi ń bẹ̀rẹ̀ sí wa mọ̀ sígbà tó wá níbi ṣe rí ni àgbà bọ́tù mẹ́ta wà mọ̀ yẹn àyàkẹ́rẹ́ ni hadithi kan lọ́dà ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n ti kan ọ̀rọ̀ ọmọ kan lọ́dà tẹ̀síri eléyìí ṣáró eléyìí eléyìí ní fún gbàgbọ́ kó wa wa ìwọ́nìmọ̀ nínú Ah, mùjálàsátò zikir kí wọ́n máa jòkó àwọn ẹgbọ́ àwọn ọ̀rọ̀ náà ọba tí máa ń sàlékún ìgbàgbọ́ yẹn ni bákan náà a ìwọ̀n gbọ́ọ̀rọ̀ náà ọba ní ilé yìí ó fẹ́ ó ti fẹ́ fẹ́ pé mílùú mílùú àwọn èèyàn tó ẹgbẹ́ kò tẹ̀ nígbàgbọ́ rárá mo ti gbà tó bẹ̀rẹ̀ sí lọ sí wà sí ẹ̀ hálfọ́ àwọn àfihàn yìí ti tọ̀hún mọ́ ọdọ́ wọn lórí mídíà ní YouTube

ó wò jáde mọ́ sàrẹ́ wọ́n mọ̀ sí jábùrẹ̀ sí ẹ̀yẹ́ ọmọ fi rẹ̀ rìn oríṣiríṣi òwe ó mọ pa fún bí ẹni pé ó kọ mú wọ́n mọ̀ pé ní ó kọ ó kọ tó dá ẹlẹ́gùn ẹlẹ́gùn mùsùlùmí àti bẹ́ẹ̀ lọ ẹ eléyìí ó mọ kó ẹ̀wẹ̀ sí ọkàn bá arúgbó ẹgbẹ́ pé pé èèyàn rẹ ní báyìí ń jọ àkọ́dà tó jọ balẹ̀ jù báyìí lọ ah, ọlọ́run ọrụ jù báyìí lọ adúgbò ẹgbẹ́ lọ àbọ́kùnrin ni mo ní bẹ̀rẹ̀ irun mọ́lẹ̀ ẹ́ àkọ́tún ah, tó sọ pé àpèjì ah, tó ọlọ́run tó pàdé fún báyìí lọ àbí sọ báyìí ti ṣe yọ̀wọ̀ wọ́n ẹ́ àwọn fún wa fún nígbàgbọ́ àwọn wọ̀nyí wọ́n mọ̀ sí ṣe yẹ̀yẹ́ ni ó lè padà já padà sẹ́yìn púpẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ wa ní àwọn àwùjọ wa sábà wo àwùjọ àdíṣe tọ́lọ́ ọba ọ̀ wọ́n mọ̀ ìyá mi nínú Islam wo àwùjọ àwọn kí ní lọ láti pé kí lè ọba bó tọ́ àti bí ó ṣe yẹ eléyìí nínú àwọn nǹkan tí àwọn onímọ̀ tí wọ́n mú wá kó ilé fún ẹnìkan fa ní ìgbàgbọ́ ọ̀pọ̀wọ́ tóbi onígbàgbọ́wọ́ gájá ọlọ́mọ aláṣọ́mọ́nà káàyà ó sọ pé àpàtàkì káà nínú ọmọ títí ẹ̀sìn àmàlà ìjọba bí lé wàjú náà mọ̀ búdà. ìnáwó ti yàtọ̀ lè sáárà ni wọ́n wọ́n ní àwọn sàlẹ̀kùn ìgbàgbọ́ wọn àtẹ́lọ́gbà aláwọ̀tánà àtàárẹ́ kọ́lọ̀gbà kó ṣe àdíkùn ìgbàgbọ́ jù wá ní wọ́n rí àwọn olùdásíkì àwọn tá a sọ yìí ní sábà máa ní ìgbàgbọ́ kù káàmà kí a wa ma torí pé ọ̀rọ̀ yìí náà àwọn nǹkan táwọn ènìyàn síwájú fà á mára wọn lọ́wọ́ ni àmọ́ àwọn tí ń bẹ lórí ìlànà súnà ìyá Muhammad láti àwọn tí wọ́n ráì nígbà ìgbàgbọ́ a a máa dínkù ń bẹ nínú àwọn èèyàn tí sọ pé ìgbàgbọ́ ìdílé kú kéde dínkù ṣé ọ̀nà láì ẹ̀sẹ̀ jẹ́ta ẹ̀ gẹ́gẹ́ àwọn kàwárí títí a èyí pàtàkì láti bàjẹ́ gbogbo ẹ̀ ló bàjẹ́ àwọn tẹ́lẹ̀ ń bẹ wọ́n sàlàyé ká pé ìgbàgbọ́ ní àà kódà àwọn agbàgbọ́ títí wọ́n rán adọ́dọ̀ ìbìrìṣù àṣẹ ìtàn wọ́n rán agbàgbọ́ dọ́dọ̀ rẹ̀ ó gbọ́lọ́ọ̀bá gbọ́nà nígbàgbà ìgbọ́lọ́ọ̀bá ń bẹ àmàna bí òjúdì láì tààrà àwọn ní àwọn ẹ̀rí múrìjà àwọn ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni kàwárì àwọn àrùsùn náà wá bánà láàrin àwọn méjèèjì wọn ọ̀ta ìgbàgbọ́ lọ́pọ̀

pé wọ́n mọ̀nà ọlọ́run ní àwa ṣàlékún mọ̀nà wa fún wọn níbẹ̀rù ọlọ́run fún àṣàlékún ọlọ́run lọ́sàn án tá gbàgbọ́ fáwọn ẹnu rẹ̀ so nínú sí sí ọlọ́run ní kẹ́tọ̀rọ̀ tó zikiri láwọn ọ̀sẹ̀ ọ̀jẹ́ kí wọ́n máa ṣèrántí ọlọ́run bá kí wọ́n máa pọ̀lẹ́ tí máa ń ṣèrántí ọlọ́run bá nínú àwọn kan tí máa ń gbé fún ìgbàgbọ́ ni bákan náà nínú àwọn kan tí máa ń sàlẹ̀ fún ìgbàgbọ́ orí ni kẹ́sìtọ́tù nàwáfẹ́ kí wọ́n máa yẹn nàwáfẹ́ àti àwọn ìbàdá kí wọ́n máa ṣe tó tẹ́ bá ní ń lékún ní ẹni tí ń sàrẹ ìgbàgbọ́ tí ń sàrẹ tí ń ṣe àwọn ìjọsìn ìgbàgbọ́ yóò máa lékún. Ah, gẹ́gẹ́ bí ilé ìgbẹ́ nínú tó sọ pé ìgbàgbọ́ àìmọ́ yẹ̀dí ìdùwọ̀ ẹ̀yà nǹkan ìgbàgbọ́ a máa lékún àdẹ̀má dínkù yẹ̀dí ìdùbí sàn á wọ́yà nǹkan sóbi máa fi hàn ní máa ń lékún pẹ̀lú mọ̀ tẹ̀lé tọ́lọ́ọ̀ba níjẹ̀ máa ń dínkù pẹ̀lú máa ṣẹ ọlọ́ọ̀ba aláwọ̀ kúti ilé yìí ọlọ́pàá bá fún àtàlà fún àtàlà nígbàgbọ́ àwọn kan máa lékún ẹ̀rí ẹgbẹ́ tó sọ fún wa nínú sọ́tù Muhammad bákan náà sọ fún àwọn sọ́dù káwọ́bá onípa amàlẹ̀bí na àmàlú fàzàjẹ́tù mú ìmáàna. ni a aṣàlékún gbàgbọ́ fún à ọrụ wọn a kò bẹ̀rẹ̀ sí lékún dáadáa wọn ó lékún gbàgbọ́ wọn sọ ló sọ wípé ilẹ̀ ìzáàlù ìmáàna máa ìmáàna ilẹ̀ ìzáàlù ìmáàna máa ìmáàna ọlọ́láwà láta lékún ìgbàgbọ́ pé kí ìgbàgbọ́ wọn lè bá máa lékún ìgbàgbọ́ kú gbàgbọ́ wọn ni ọlọ́pàá lọ́pàá sọ́nà tààrà ó sọ gbàmúlẹ̀ kábìmọ̀ pé ìgbàgbọ́ a máa lékún tí a bá mú jọ tí àwọn àmùsùnà ti wà ìjàmá tí a bá níyà pẹ̀lú inú ọ̀rọ̀ gbàgbọ́ tí àwọn tí èyí ṣe tí ò dúró lórí súnà nígbà àwọn sọ̀rọ̀ àwọn àrùkì ni gẹ́bí ṣíà ni gẹ́bí pọ̀dàríyà ni gẹ́bí múríṣíà ni gbogbo pátá ẹ̀rí pé ah, ẹ̀rí tó kẹ́ ẹ̀ níbẹ̀ pẹ̀lú àwọn àrùsùnà ti wà ìjàmá kọ́lọ́bà kọ́jọ kún mímì àti ẹni dúró lórí ìlànà wọn. Ah, ọlọ́pàá bá wọn kàdáwà tẹ̀síwájú وربطنا على قلوبهم وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا فقالوا wa wípé òun lòun kí àwọn àṣọ́bìká òun kí wọn lára gbogbo ọ̀dọ́ tí ó bá ọbẹ̀ ìlú náà wọn láti kò bìí náà hmm, àti kígbà àkọ́kọ́lọ̀ ń kún lọ́wọ́ tó lọ́wọ́ bá kúnyẹ̀ lọ́wọ́ èyàn bá bìí náà lọ kọ́lọ̀ kó múyàn dúró lórí òdodo torí gbogbo tó lè kúnyàn kú lórí òdodo pọ̀ láti kò bìí náà ẹ̀rìn àtàlẹ́bí ti sọ pé àkókò kan bọ̀ wá alìkọ́bìlù ààrẹ dínìyí alìkọ́bìlù ààrẹ jama wípé ẹni bá di ẹ̀sìn ẹ̀mú ọmọ àdájọ́ tó di ẹ̀yìn námú ògùn námú rí ẹ́ tó ní nǹkan ló lágbára ṣe fìtínà ti aláìmọ̀kan ni àbó onímọ̀ ti tẹ̀lé tẹ̀lú àbáwọn tí ó ṣe tribalism àbáwọn aláṣejù àbáwọn aláṣètò títọ́mọdé ni àbí ìjọba ni àbí ẹ́ ìdílé yìí òun ní èyàn gbọ́dọ̀ wá dúró lórí àti sin ọlọ́run ọba bó ti tún àti bó ṣe yẹ kí ni o máa fi sọ́tún kó dẹ̀ máa fi sósì kí ni ọmọ wa sọ̀rọ̀ sàbẹ́ lọ́dọ̀ ọmọ ọba tó fẹ́ tọ́lọ́run ọba kún lọ́wọ́ ẹni tó kán ò lè mú dúró kí bí ìdí náà máa gbé lọ nínú nílùú ẹni tó yẹ fóun náà sí náà ọba lánàá ìdí náà pẹ́lú ó kó kó kó kó lọ síbi tí tó wọ́ ibi tí ò dé rí láyé nínú bàjẹ́ láti di ẹ̀sìn níbi tí náà ti gbé e lọ sílẹ̀ afẹ́ni tó bá tú àsọ́lọ̀ ló mú dó láti fi máa ń pọ̀ dáadọ́ àti ọmọ ọmọ ya mọ̀ kọ́lì bàjẹ́ kò ló fẹ́kùbí kọ́lì àyàjí àwọn àti ọlọ́run ọba ọba tó lọ kúrò nínú ẹ̀ńtẹ́rì ẹ̀mí alifẹ́sìbìkà kùlúbàdà aláàdì bí ẹni wá nílẹ̀ sórí ìlànà ẹ̀tíkẹ́ ọlọ́pàá pẹ̀lú àwọn ọba kùnmọ̀ aláàkùn lórí wọ́n bàbá kò قلوبهم إذ قاموا فقالوا ربنا فقالوا ربنا رب السماوات wọ̀rọ̀bá kò náà àyà kùlùbì àwa la sọ ẹ̀mí wọn pọ̀ àwọn mọ̀fà sèrún wọ́n ní rọ̀bá kò náà àyà kùlùbì yẹn àwọn kan ní kọ̀wáì náà àyà kùlùbì yẹn àyè kọ̀wáì náà kùlùbì hmm? àbọ̀ọ́mù àyà ìmẹ́rin wà àyà ìtẹ́kọ̀ọ́ àwọn aláǹtíkẹ́ ni mo lágbára àti jù náà wà ìpín kẹsìrì rẹ̀ mọ̀ bọ́ oríṣọ̀ báwọn náà àwọn ará fún ẹ̀mí wọn lẹ́bí sùúrù iṣẹ́ ìgbé láfún ẹ̀mí wọn ní sùúrù ṣe sọba márùn-ún alàmọ̀kọ́ ìdàbálẹ̀ kọ́ òmìnir ìgbé bẹ́yìn ti yapa àwọn ìjọ níyẹn àwọn aláfún yí sùúrù ṣe lájẹ́ yí sùúrù ṣe láìpẹ́ mi ní dúró láìpẹ́ mi ó yẹ kẹ́mi náà sẹ́rí ọba ọ̀tá nígbàtí wọ́n lọ pọ̀ tó a ní ju ilé báyìí ọlọ́nà rí pé àwọn ẹ̀fẹ́ sẹ́nà ló sọ bẹ́ẹ̀ ah, àwa ka ọ̀rọ̀ díẹ̀ nípa wọn torí pé àwọn èyí wọ́n bẹ nínú sẹ̀mí ẹ̀rí tó dùn gan ìgbáyégbádùn bẹ lọ́dọ̀ wọn ìyẹn lèyàn fi ní wo ìgbádùn ẹlòmíì ọlọ́run sẹ́ta méjì fún mú kan méjì nínú kó sin náà ọba pẹ̀lú pé wù mí sáyé lọ́dọ̀ ẹ̀ àdúgbò dẹ̀ fọ́ máyé kọmọ́lù ọlọ́run bá sí nínú nínú lọ́lọ́run bá dẹ́wò nínú wa pẹ̀lú àwọn kan rí òun ò rí bá tó ń bá fẹ́ rí ayé ìrìnú àwọn ọkọ̀ jẹ́ ti ilẹ̀ níbẹ̀ yẹn ní mọ́mẹ́ntì yẹn lásìkò yẹn láwùjọ yẹn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ẹ̀ wo mójútó tọ́lá ọba ẹni bá ẹni tọ́lá ọba bá mú dúró láti ṣe tiẹ̀ òun lẹni tó yege ọlọ́pàá lọ́pàá aláìsọ pé àwọn aláìsọ pé àwọn aláìsọ tó torí pé ìgbàlè gbà tó ń bẹ lọ́dọ̀ wọn àwọn wá tẹ̀lé ti gbé àpàrà dání pẹ̀lú ẹ̀rí jẹ pẹ̀lú ẹ̀rí mu àìrí náà ẹ̀rí lò pẹ̀lú ẹ̀rí gbàgbọ́ tó àpàrà dá àmọ́ wa ti ọlọ́run ọba ní ọlọ́run ọba lọ́sàn-án àtàlà ló ti sọ pé àwọn làwọn fún ẹni sùúrù ṣiṣẹ́ wá ní àwọn mọ̀fàṣẹ́rún àwọn tó pọ̀ nínú wọn ẹ̀rí gẹ́gẹ́ قصاوة آه، الحافظ ابن كثير رحمه الله تعالى يقول إيه فقد ذكر غير واحد من المفسرين من السلف والخلف فقد ذكر غير واحد من المفسرين من السلف والخلف أنهم كانوا من أبناء ملوك الروم وسادتهم اه tó قد tí èsẹ nìkan tí èsẹ méjì nínú àwọn sọ́là nínú àwọn kọ́là ẹ̀ ni àwọn àṣọ́rùn káà ẹ́ ọmọ ọba orú àwọn ọba orú àwọn ọmọ ọba láwọn àṣọ́rùn káà kù láàrin ẹlùmí ò ní jákù nígò kò tún sí lọ́wọ́ wa àwọn ìrìn àlọ́mọ bá ní wọ́n ìfẹ́ ìjàgbọ́n ń bẹ lọ́dọ̀ wọn wọ́n wá fi ilẹ̀ wọ́n lọ síbi kí ni o wọ́n lọ síbi ìsìn ọlọ́wọ́ bá lásán àtàlá lódodo wọ́n fi ọ̀tà وأنهم خرجوا يوما في بعض أحيان قومهم àwọn ìjọ máa ń ti ọdún ìjọ ọdún gẹ́gẹ́ ẹni pé ọdún ṣíṣe nínú méjì ìdájú gbogbo ìjọ tí bá ti ń sun tí bá ń sin ẹ̀sìn kan yóò lọ lọ́jọ́ ọmọ tuntun àwọn tó sàn náà wọn ìlú táwọn àbábò káàpù wà táwọn ọ̀dọ́ yìí wà ẹ́ wọ́n máa ń ṣe ọdún ẹbọ níbẹ̀ ìjọ náà lọ́wọ́

wọ́n máa ń forí kalẹ̀ fún ọ̀sà wọ́n láwọn míì tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba. ويذبحون جبار عنيد يقال له دقيانوس نعم ó bá ní ọba kan nínú ẹ̀ wọ́n pè ní dàpíanus ìyẹn ní òun lọ bá wọn wọ́n ní mọ́tò bọ́ọ̀rọ̀ àyè ọba jẹ́ ní ń bá aláyàkókò nìyẹn kí lọ́ba náà ẹ́ wọ́n wá kó jọ lọ ẹ̀kan lọ́dún náà mọ́ká sọ. فلما خرج الناس لمجتمعتهم ذلك وخرج هؤلاء الفتنة مع آبائهم وقومهم ونظروا في آبائهم وقومهم بعينهم تقرأ جملة جملة نعم òun ní pé àwọn èyí jáde wọ́n gbogbo táwọn ìjọmọ̀ yìí ṣe wọ́n wá rí pé àtúrí pé ọba wọn yìí ó máa ń ṣe wọ́n lójú kòkòrò pé kí wọ́n pa ẹran wọ́n pẹ̀ran fún ilé ma ń kọ́ àwọn èèyàn jọ nítorí ẹ̀ bákan náà ló máa ṣe wọ́n lójú kòkòrò ń pè wọ́n sí fẹ́lẹ́mù àkọ́rọ̀jà náà lí mùsùlùmí nígbà táwọn yìí jáde sáwùjọ wọn ni ọ̀pọ̀lọjà àwùlá ìdíkíá máa bá ilé ọkùnrin bẹ́ẹ̀ làwọn ìjọ yìí àwọn ọ̀dọ́ yìí jáde pẹ̀lú àwọn bàbá wọn àtàwọn ìjọ wọn àwọn náà jáde nígbà wọn rí ìṣẹ̀lẹ̀ sí ń ṣẹlẹ̀ ẹ máa yẹ́sùn àwọn ọmọ wọn nǹkan táwọn ìjọ wọn ṣe di àìní ìbàṣẹ ọ̀fìn والإسلام من جميل هدى عرفوا عن هذا الذي يمنعه قوم من سجود أسنانهم عرف من دعوة شوالي شوال من كتا ما جوه جنشي نجي فوري كالفون أوسا أه. والترحل لا ينبغي إلا لله الذي خلق السماوات والأرض أتدوك كفون الهدى يا الله وجعل فجعل كل واحد منهم يتخلف من قومه طيب òun ní sí a ìgbẹ́ tó ní ìgbẹ́ táwọn ìjọ rẹ̀ ń ṣe wọ́n mẹ́rin kí wọ́n rọrùn torí pé a ìdú nǹkan tó lómi lẹ́yìn ọ̀nà ọ̀bá ìpa nǹkan tó lómi lẹ́yìn ọ̀nà ọ̀bá wọ́n rí pé nǹkan tí wọ́n tọ́jú fún ilẹ̀ ọ̀nà ọ̀bá kọ̀ lẹ́tọ̀ọ́ pé ò ṣe nǹkan yìí ìlà ìlà àti àbáfánà tààdá nìkan náà lọ́yẹ̀ kí wọ́n máa ṣe àwọn ọ̀kan yìí fún ọba tó ẹkùn náà lọ dá sọ́nà lọ dálẹ̀ ẹnìkọ̀kan nínú wọn bó ṣe ń gbò àwọn ọ̀dọ́ tí ọlọ́run ní kọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ kú lọ́dọ̀ àwọn ọmọ wọn ẹnìkọ̀ọ̀kan wọn lẹ́sìn kù ní ọ̀dọ̀ àwọn èèyàn nìyẹn wọ́n lọ ń dá wà. Wọ́n lọ dúró أول من جلس منهم أحدهم جلس تحت ظل شجرة شجرة ọ̀kan nínú wọn èyí tó kọ́kù nínú wọn àjálà sáà sáà tàbí ìṣẹ̀dá ọ̀tẹ̀ olóòtú kó sí abẹ́ ìkan lọ́dọ̀ múlò kò sí bẹ̀rẹ̀ aláàkọ́ òmìnà tó dé فجلس عنده وجاء الآخر فجلس إليهما bí ọ̀kan lọ́jọ́ yìí ọ̀kan pẹ̀lú méjì ẹlẹ́sìn lọ́jọ́ ilẹ̀ ó di mẹ́ta wẹ̀jẹ́ ẹlẹ́sìn lọ́jọ́ ilẹ̀ ọmọ ẹlẹ́sìn lọ́bá wọn ọlọ́dìbò tí wọn وجاء الآخر وجاء الآخر وجاء الآخر ولا يعرف واحد منهم الآخر ẹni fẹ́ fọ́ ọmọ kéjì ẹ̀ nínú wọn dàtí ó ká lọ ju wá ní ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kàn rí gbogbo àwọn pátáwọn èèyàn wọ́n èyí tá a ń pè lẹ́nu ọ̀run èyí tá à ń ka àtúnwọ́n fún mi gbogbo tá à ń pè yóò lẹ́tọ̀ọ́ ká ṣe fẹ́ dá kan àyàfi Allah subhanahu wa ta'ala bí wọ́n ṣe rí pé pẹ̀lú ká ṣe fún ẹ̀dá kan àti Allah subhanahu wa ta'ala bí ẹni lọ jòkó nìyẹn bí ẹni jòkó yẹn èyí ò ní túmọ̀ sí pé wọ́n mọ ní tí wọ́n ń ṣe wọ́n mọ tí wọ́n ń ṣe bí ẹni jòkó yẹn ìgbẹ́

gbogbo wa náà òdodo lọ́nà bá ti mọ̀ wá ẹ jẹ́ ká lò ó ẹ̀mí ẹ̀tọ́ náà mọ̀ bá tó ti sọ fún yẹn bàlẹ̀ àmàhà fojú rọ̀ ha wà lápò وَنَفْسِهُ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا

ọlọ́pàá bá sọ àgbà láti fi rẹ̀ níyẹn kí o lè jìnà sáfúrú kó lè mú mójútó dáadáa kọlọ́pàá bá sọ àgbà lá kó ṣe dáadáa ní ọ̀rọ̀ fún ìkọ̀ọ́ ọlọ́pàá bá sọ àgbà lá sọ pé kọ́dí afúnáhà kò zàkíánà ọkọ̀rọ̀ fọ́ bá rẹ̀ rẹ̀ sá ẹni bá ti ẹ̀ níyẹn tó bá fọ ọmọ kó ní ìgbàgbẹ́ ẹ̀rí ó ti là ẹni bá tọ̀ sí ẹ̀mí ẹ̀ pẹ̀lú àpárapàrà ọlọ́pàá ló ń kó ti ṣòfò náà kọlọ́pàá di pé ẹnì kọ̀ọ̀kan wọ́n ṣòfò ọlọ́pàá ló pé àwọn rèé wọ́n fẹ́ dìsáì wọ́n rí ká ah, àwọn ìjọ àwọn yìí ah! wọ́n ti fi burúkú wọ́n ti ṣòfò wọ́n ti ṣèrànù ẹni wọ́n ti dọ̀tí á jákujàku ní wọ́n ṣe àwọn tó òun ló rọ kó wọn jọ síbẹ̀ yẹn ọba tó kó ẹ̀mí wọn jọ lórí ìgbàgbọ́ ọwá kó ẹjọ́ كما جاء في الحديث الذي رواه البخاري حديث الذي حديث الإمام البخاري دعا أني أبقى رفض يا رب عن عائشة عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الأراس دلول مجندة فما تعارف منها سلف وما يرى من أسفل Àníbí Muhammad sallallahu alaihi wasallam, ó ní àdàwà àwọn ẹ̀mí jùmọ̀dọ̀ mọ̀já ìyàyà, ọmọ ogun ni wọ́n, ó ní fàmà tààrà fàmí ìhà tálábá ní tó bá mara wọn bẹ̀rẹ̀ ní tó bá ṣe dédé níjọ́ bá ti jọra wọn ẹ́ ìsàlàpá wọ́n ti kí ni wọ́n yà lọ́tọ̀tọ̀ ó ní kí ìwọ àtàwọn ẹ̀yà àrẹ́sẹ̀jọ sí náà bá ní ẹ̀mí kan náà rẹjọ nínú àwọn ẹ̀mí àwọn àtàbí káàkì ọjọ́ra wọn wọ́n jọ kójọ bẹ́ẹ̀ lẹ́nu ìlú muslim ló gba kàlífì wa àwọn ẹgbẹ́ alátọ̀dọ̀ àbúrírọ̀ gẹ́gẹ́ bí kọ́rí fi gba alátọ̀dọ̀ ní aláwa àìsà àwọn ọ̀pọ̀ náà yàkùnlú الجنسية علة الضرب wọ́n ní àjèjìyà ìran kan náà òun ní máa ń jẹ́ sábà bí àti ṣepọ̀ ìjọ nù ìwọ èèyàn bí ní máa ń bẹ̀yàn rí ẹgbẹ́ ẹyẹlẹyẹ wọ́tọ̀ wọ́n ní ọ̀rẹ́ ẹ̀mọ̀ ní kí n sọ bó ṣe rí alìmọ́rẹ̀ láàrín wọ́n ti bèèrè ń kọ́ mi ènìyàn lọ́wọ́ ẹ̀ tó bóun náà ṣe rí nìyẹn so tábà mọ́ rẹ̀ ká mú ọ̀rẹ́ gidi náà. ويضرب أنه جعل كل واحد منهم يكتم ما هو فيه عن أسأله náà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pa àkẹsílẹ̀ lọ́dọ̀ rẹ̀ náà wọn ò fi ìkẹsílẹ̀ lọ́dọ̀ wọn hàn náà. ọmọ mi nù. níbẹ̀rù wọn wípé àwọn ọmọ tí wọ́n ti da èdè bóyá àwọn tí ń jọ ń ṣẹbọ táwọn ò gbàgbọ́ bí tòun làwọn jọ jòkó ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò fi nínú ara wọn náà. ولا يدري أنهم مثله حتى قال أحدهم فيقول والله يا قوم أنه ما أخرجكم من قومكم وأخرجكم عنه إلا شيء. Ìkan tó gbé jáde kó lọ́dọ̀ àwọn àjọ ní tó bẹ̀rẹ̀ bí ní tó mú ní dáso ìgẹ́kùn gbé ń jáde kú lọ́dọ̀ ọmọ àti pẹ̀lú nǹkan kan Kẹ́lìkọ̀ kan mọ́ wá sọ kí ló mú jáde kúrò ní ibi ìṣẹ́ ní bọ́ sáyé. Níbi ìṣìká kó lọ sí ìgbẹ̀rẹ̀ ìṣìká lọ pé nìkẹ̀ẹ́kan ló sàmú èyí dé bí abẹ́ ìpítà wa. Ọya kẹ́lìkọ̀ kan mọ́ wá sọ ẹ̀sírẹ́ǹsì ẹ̀ kí nìkan tó ń ṣe ká kójọ sí bíbà tó ń bá mi tọ́mọ sọ ọ́nà. Bàbá rẹ̀ á kọ̀. Ọ̀kan wá sọ láti. Àmà àlẹ̀ فإني والله رأيت ما قولي عليه فعرفت أنه باطل. وإنما الذي يستحق أن يعبد وحده ولا يشرك به شيء هو الله الذي خلق كل شيء. وإنما الذي يستحق أن يعبد وحده أن يعبد وحده أن يقول كما ká máa jọ́sìn الله سبحانه وتعالى نعم الذي خلق كل شيء في السماوات والأرض وما بينهما فقال الآخر نعم. وأنا والله وقع لي ذلك ó ní sí bẹ́lẹ́ mi lẹ́nu ló bẹ́lẹ́ mi ní kí ọlọ́ba tó dá sọ́nà tó dálẹ̀ tó dá gbogbo kan ẹ̀ka máa jọ́sìn fún mú kéde akọ́ta yìí. bàbá rẹ̀ àpá ẹlòmínà tó sọ. ẹ̀rẹ́ mi ká ẹ̀ka ẹ̀ka wà á kọlùkù nínú ọmọ ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ ìwé ẹ̀jẹ̀ ọ̀tà àyíra. bí mo bọ́ ní mà ń ké eri gbólóhùn kan làwọn tó wá sí ìjọ àwọn sọnù ẹ̀rí èmi gbàgbọ́ tó lè foro àwọn tó wà nílẹ̀ yìí nìkan kan náà làwọn sáǹdì kan náà làwọn jọ ní nàá فصاروا يدا واحدة وإخوانا جلس بل جوا دوقنا ولا جوا يولو فاتخذوا لهم معبدا يعبدون الله فيه bẹ́ẹ̀ wọ́n lọ mú àyíkan bá lójú ọ̀sẹ̀ fọ́lọ́ ọba nìyẹn. Fàárọ̀ bàbí yín kọ́ lọ́wọ́ wọn. Fàárọ̀ فوجهوا بأمرهم إلى ملكهم فاستحضرهم بين يديه bẹ́ẹ̀ni wọ́n mọ̀ sí kí wọ́n wà àwọn ìjọ wọn ti mọ̀ sí àwọn àgbẹ̀ ẹ̀yìn èyí ti kóra ní ojú ìjọba ẹ̀yìn àti náà wọ́n ná àwọn àlejò ti ń bẹ láyé lọ́nà wọn tẹ̀lé ó lọ pé ń bẹ náà kan sùúrù tó sọ pé ẹ̀sìn kírísítẹ́nì wọn ti ń gbà ní. àwọn sọ pé ọ̀rọ̀ tó súnmọ́ òdòdó jùlọ gẹ́gẹ́ bí afáwàdùn kẹfíìsì ní mẹ́rin lọ sílẹ̀ òun ni pé wọ́n lọ wọ́n kì í ṣe ìjọ nàṣọ́rọ́ pẹ̀lú christian àwọn àlejò tó ti wáyé nípa àlejò ẹ̀yìn sá òun ni wọ́n tẹ̀. náà ìgbà tí wọ́n àwọn ọ̀dọ́ wọn mọ̀ wọn ò dákẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ lẹ́nìí kódà tí wọ́n mọ̀ ní àyè ọ̀daràn wọ́n pọ̀ dáná lẹ́yìn wọn ti tiẹ̀ lọ. ṣe tọ́lọ́ wọ́n fẹ́ máa lọ jẹ́ ẹlẹ́tẹ̀ẹ́ lójú àwọn akẹ́ mọ́ràn ní kò lè fìyà jẹ wọn àdídá mẹ́rò kò lè fìyà jẹ wọn bí wọ́n ti lọ gbọ́n mẹ́sẹ̀ lọ́dọ̀ ọba mi náà ọba wọn pè wọ́n sí ẹwà ọ̀ náà. bàtà ẹ̀rọ àti àwọn ìyè. ọba ń pè lọ kí kí ló gbé ní ṣe ń gbọ́dọ̀ yìí. wọ́n máa ń mọ ààrẹ yìí. kí ló dé tẹ̀lé wà lórí ẹ̀. fàjà olórí àpọ̀. àwọn èrò ọ̀pọ̀ ẹ̀sìn tẹ́ bá ń bọ àwọn àkókò kan nílẹ̀ Yorùbá yìí náà àwọn àgbàlagbà tó ti súnà ẹni tó bá ti tó gùdá ń bò mí tẹ́ bá sí ẹ̀rí kíra ní wọ́n ti mú kí yìí ọyẹ tó ń sàfihàn kí yìí àti kí n jẹ mọ́ gbé lórí súnà kí n gbé lórí Islam àwọn àgbàlagbà wọn ní mùmà ẹ̀rí ibẹ̀ nínú nǹkan tí ṣe padà sọ pẹ̀lú ọkùnrin ọkàn rẹ̀ tí wọ́n sàlàyé ọ̀rọ̀ kúnlẹ̀ ìgbà ọ̀rọ̀ mẹ́ta ni ìtú mẹ́ta làwọn afáàlì yorùbá pín sí ọ̀rọ̀ yìí bẹ nínú alislam wàtàkọ́lù gbìdìjà ìlíyà tí ṣe kádàmù sọ wọ́n ní ìtú mẹ́ta ni àwọn onímọ̀ ilẹ̀ yorùbá pín sí lórí ọ̀rọ̀ fún ẹ̀ wọ́n ní àwọn kan bẹ ẹ́ a wo àìmọ̀ tí wọ́n dé sọ̀rọ̀ ní ẹ̀kọ́ ọ̀hún tuntun àwọn kan bẹ ẹ́ wọ́n mọ̀ àmọ́ òun ní pé ẹ́ òdúdó ń bẹ lọ́dọ̀ wọn wọ́n mọ̀ sí kìíní yọ̀ da àwọn wọ́n ìyà àwọn ọba àwọn olówó fi àwọn já àti wọ́n fa àwọn já ọ̀rọ̀ sí ọba múlẹ̀ fún wa táwọn ọba múlẹ̀ fáwọn ọ̀rọ̀ àwọn gbàgbà mọ̀ ní wọn sí pé nígbà tí wọ́n jẹ ń pani agbóhùn wọn títà tẹ̀lé ìṣòro. ẹni tí àwọn sọ ìdí táwọn ti wà lórí sáàni yẹn. na ẹni tí nígbà tó àwọn tí ọlọ́run bàbá lọ́sùn afọlá wà nù nímà nínú àwọn ọ̀dọ́ táwọn dúró àníkọ́ ọlọ́run bàbá láṣẹ àwọn òtí ẹ̀wẹ̀ ìdún òtí ẹ̀ fún òsì nígbà tó yẹ pé ẹ ìfẹ̀sẹ̀ ti mẹ́lẹ̀ náà òdòdó yẹn làwọn gbà mẹ́lẹ̀ àwọn jẹ̀ dúró lórí ẹ̀ so ilé yìí ni ọlọ́pàá lásán àtàrà ní ma ń fún ọ̀dọ́ lọ́wọ́ ìwọ ọ̀dọ́ tó bá tó ọlẹ òjò yan àwọn olè sọ tọ́lọ́run lè ṣe tọ́lọ́run tí ó jí lọ́dọ̀ rẹ̀ lọ síbi tó já lọ́lọ́pàá lásán àtàrà tó sọ pé wàrọ̀bá fún àdà olóbi ní ọ̀run wàrọ̀bá fún àdà olóbi ní ìfọ̀rùn wàrọ̀bá fún àdà فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها الله سبحانه وتعالى ó sọ fún nípa àwọn ọ̀sánbọ̀ká wípé àwọn ìlú ni àwọn fi òdodo hàn àwọn ìjọ fún àwọn olórí wọn olórí wọn pè wọ́n àwọn gbà táwọn olórí ó dáhùn bó ṣe rí kẹ́lẹ́ ni wọ́n ti dá ọba lóhùn gbé à á rí pé ní táwọn èèyàn ti ló sàyí títí wọ́n ṣe báwọn sàyí kò lẹ́tọ̀ọ́ Allah subhanahu wa ta'ala òun ló yẹ ká ṣe àwọn nǹkan yìí Allah wọ́n tẹ́ ọba yìí lóhùn pẹ̀lú òdodo wọn ò wá fi mọ bẹ́ẹ̀ àwọn àfọ́bùkà ẹ́ wọ́n wá pe ọba náà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ṣe ọba ẹ̀yìn lẹ pè wá ẹbí rèé pé kí ló fà á tàbí lọ dọ́lọ́ ọba sìn tàbí darapọ̀ máwùn èèyàn nínú ìlú nítorí wá jẹ́ bẹ́ẹ̀ ní àwọn ń pe ẹ̀yìn náà ẹjíkájọ máa sin ọlọ́run ọba àwọn òtún dákẹ́ fún òkúròdó tí mẹ́lọ́dọ̀ ọ̀dá fún òdá pẹ́lú òdòdó tí mẹ́lọ́dọ̀ wọn wá ń fi ọba náà pé ọba yìí jẹ́ kájọ ṣetọ́ lọ́ọ̀bà ìyẹn lọ́ọ̀bà fi sọ pé wà ọba kò náà àrẹ àkùlù òbí hìn wà ọba kò náà àrẹ àkùlù òbí hìn ní jíjọ ẹ́ wọ́n tí ó ọlọ́sọ pé àwa la mú wọn tó ọ̀rọ̀ bọ́pù náà àyà kò lóbìnrin àwa la fún wọn ní sùúrù ṣe lórí kí wọ́n lè ṣe gbogbo bí ẹ̀fẹ́ ṣe wọn àwa fún ẹ̀mí wọn lágbára lè gbàgbà mára lórí àwọn kẹ torí pé ọmọ ọlọ́lá ni wọ́n bá ti bá tàwọn la fún wọn la ràn wọ́n lọ́wọ́ débẹ̀ wọ́n ń sàlàyé pé táwọn gbé dání ní àwọn òṣùsàmá làwọn tí lọ sin ọlọ́run ọba àwọn wá ń pè ìwọ ọba náà jẹ́ kájọ sin ọlọ́run ọba fàkọ́ọ̀lù rọ́bùnà fàkọ́ọ̀lù rọ́bùnà rọ́bùnà láti wọlé àwọn lẹ́yìn mẹ́rin wà ní ìlú ní ilẹ̀ ẹ̀rọ olúwa wa ọba tó dá wa òun náà ni ọba tó kú náà ló dá sánmà òun ló dá ilẹ̀lẹ̀ kéèkà àwọn òsàyìn a kódà bá a ṣe wà yí amẹ́kù òun náà lọba tó dá sánmà tó dálẹ̀ ọba tó tọ́jú wa tó ṣe jẹmu tó ṣe múnu fún wa tó díká máa tẹ̀mí tó tọ́jú wa tó rẹ̀ wa tó tọ́jú gbogbo àgbáláyé òun náà lọba tó tọ́jú gbogbo sánmà tó tọ́jú gbogbo tí bẹ́lẹ̀lẹ̀ ọba yìí wá ní ìjọsìn kò yẹ ká máa fi òòsà mọ́ kò yẹ ká máa jọ́sìn fún mọ́ kò yẹ ká máa pa fún mọ́ láàrin ẹ̀dẹ̀ ẹ̀wà ní ìlú nìyí ni. láàrin ẹ̀wà ní ìlú ìlà ara. wípé a ní máa fi ẹlòmíì mọ́ lẹ́yìn ọlọ́wọ́n ọba yìí ọlọ́wọ́n ọba yìí ní ni a máa máa pè. àwọn wájú tó bá lójú pé ẹ̀rì àbábá tó pẹ̀lú míì lẹ́yìn Allah subhanahu wa ta'ala táàtún tó ti fẹ́lú ní ìmọ̀yàtọ̀ fún Allah subhanahu wa ta'ala táàbù nǹkan fẹ́lú ní ìmọ̀yàtọ̀ fún Allah subhanahu wa ta'ala laqad kunna idhan shatata. laqad kunna idhan shatata. táàbà ń pẹ̀lú ní ìpàtàmọ́lọ́run táàbù gbára lẹ́yìn táwọn ń fún ẹlòmíì táǹgbàgbára tó jẹ́ tó lẹ́tọ̀ọ́ fún aláàtàlá fún lẹ́yìn ọlọ́run ọba a ti ṣe nǹkan bàjẹ́ nìyẹn a ti sẹ́ríkù níbi òdodo nìyẹn ìrí ọba jájọ sí ọlọ́run ọba lọ́kàn oṣù bí àwọn àfáàbùkà bí wọ́n ṣe ń pe ọba náà lọ sí ibi tí tọ́lọ́run ọba nìyí wọ́n pe ọba yìí ìgbé bó ti káwọn sin ọlọ́run ọba bó ṣe tọ́ àti bó ṣe yẹ Allah subhanahu wa ta'ala ó wá sàlàyé fún wa pé àwọn ní o ààrùdá ìkọ́wùn náà sáfọ̀dù òmìnirú ní àríhà Wọ́n sọ pé ìrọba àwọn èèyàn wá ń dáràn o, àwọn tó jẹ́ ìjọba yìí wọ́n takótọ́ lọ́rùn. wọ́n ṣe ọlọ́run ọba wọ́n ṣe ẹlòmíì lẹ́yìn ọlọ́run wọ́n ṣe ẹlòmíì lẹ́yìn ọlọ́run wọ́n ṣe ẹlòmíì wọ́n gbá ní nǹkan mí lẹ́yìn ọlọ́run ẹ ọlọ́run ọba ló lẹ́tọ̀ọ́ sí gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí ẹlòmíì ò lẹ́tọ̀ọ́ sí àti Allah subhanahu wa ta'ala لولا يأتون عليهم بسلطان بجيء لولا يأتون عليهم بسلطان بجيء فمن أظلم ممن افترى على الله كذبا ìjọ ń ṣe yìí wọn ò ní ìtọ́ka tó yẹ kóró tó wà lórí ẹ̀ wọn ò ní mẹ́rin kankan wá tó sọ pé kan máa ṣe lè Allah subhanahu wa ta'ala ẹ́ ó jẹ́ kó yíwa báwọn sábùkárù sọ pé ẹnì kankan ò ṣàbòsí tó

kò lẹ́rì wọn ò ní tọ́ka náà فالقال فالقالوا إن بينهم لما دعوا إلى الإيمان بالله أبى عليهم أو أولا أصحاب الكعب wọ́n pe ọba ọba àdúmà wọ́n pe sí ìtọ́lọ́wọ̀n wọ́n ní àwọn ìjọ àwọn òlẹ́rì lórí ogun tí wọ́n ṣe yẹn lórí àtòjú lẹ́wà ẹni tó kùn ọ̀jẹ̀ dáadáa bò sí tó ẹni tí ò lẹ́rì mú wá àdúgbò máa dáadáa bá àgbà kọba yìí kọba yìí kọjá lẹ́sẹ̀ à kọlá yìí kọjá bẹ́ẹ̀ àwọn tá à ń kó jẹ́ yìí náà. wàrà àjẹyà wọn wàrà ọba yìí sàdé wọn yà ó dẹrù àwọn ẹ kú yín nígbà bá fi sẹ́wọ̀n èyí tá pa nípa fún yín ọba àwọn ó lè bá ìyá ò وأمر بعبادهم عنهم ó ní ẹ̀bọ́ ìlọ́ wọn ẹ̀rọ ìṣẹ́ alákọ́fẹ́ yẹ yẹ yẹn ẹ̀wọ́ ọ̀bọ̀ torí pé kí ìyà kó lè bá jẹ́ kọ́kọ́ jẹ́ ìdójú tì fún náà ẹni pé ọlọ́mọ ti káwọ́ náà ẹni ọlọ́pàá bá mú bá fẹ́ fi sí ẹ̀wọ́n kò gba ìgbà lórí rẹ̀ tó bá dé bàbá gbóbi ni wọ́n gba owó ìjábùtọ̀ olóró sọ́rùn so àǹdẹ̀ náà bàbá sàdádá kọ́lọ̀ mọ́ ṣe wá lọ́dà ẹnu bí ẹgbẹ́ kọ́ sọ̀dá nìyẹn àwọn òjú wá wà lórí òdodo wọ́n tó á fi ìyà jẹ wọn ó ní ọgbọ́n sọ̀dọ̀ ọ̀nà náà. ti sọ̀tọ̀ ó ní náà. وأجلهم ينظروا في أمرهم قوة تعقوا لبعضهم لعلهم يراجعون دينهم دينهم كل بعض تعقوا باسمه الذي كانوا عليه وكان هذا من لطف الله بهم ìtọ́lọ́wọ́ bá ti sàánú wọn ẹ́ ẹ̀sìtọ́lọ́wọ́ bá ti kẹ́ wọn kí wọ́n lè bá kó mẹ́rin فإنهم في تلك النذرة توصلوا إلى الهرب منه آه نسان بأي دعنا في نونك آه أول ثاني نونك تبني في نعم والفرار بدينهم من الفتنة كم اللي بعد بيتنا في كنا نعم وهذا هو المشروع عند وقوع الفتن في الناس إليش إني إذا كنت فينا بعد إبامي إلا نولو أو بعد إليش هنا يكون بيتنا والصافة kú níbi tí wọ́n ti ní rọ́lọ́ wa sí náà. ayé fẹ́rọ aláàrú nínú ọ̀rọ̀fán ara yìí ní ìjọba ìjọba àti èyí ni tó ti jẹ́rú gbẹ́sìn rẹ̀ sá kú níbi ọwọ́ àwọn tí wọ́n máa fi túnà rẹ̀ gẹ́gẹ́ ṣe wá nínú hadith àníkà Muhammad sallallahu alaihi wa sallam ìkárí hadith yẹn òun náà ni àwọn alópe Onígbé yọ̀fẹ́ òru yọ̀fẹ́ òru ìdí nìyí nílẹ̀ ìfẹ́sẹ̀ oníke kéwò sá ó gbẹ́sẹ̀ sá kó nínú fìtínà náà pàdé àbìlà ha tàbíyá ní ààrẹ wọ́n ní ibi ìṣẹ́tí yóò tàṣàrọ̀ ẹ̀rẹ́lẹ́fà ẹ̀yìn náà túṣọ̀ túṣọ̀ ẹ̀rẹ́lẹ́fà ẹ̀yìn náà wọ́n ṣe ní òfin ẹ̀sìn kí o gbẹ́sẹ̀ rẹ̀ sá tó bá tí wàhálà bá dé ojú ẹ̀ tó lórí ìlú fèsì yàn lórí pé yàn wà ní òdòdó yàtọ̀ sẹ́ni tí máa lọ fọ́ pàwàlà ọ̀ gẹ́gẹ́ tó kọjá tó fi ń bà ní ìsìn tí ń kò sí gọ́ọ̀nà tí kí bẹ̀rẹ̀ sí president tí wọ́n ń tábí ẹ̀ tí lọ panu ẹ́ níta gbangba lórí mídíà tí ń yẹ̀yọ lórí ẹ́ tí ń sọ àlébù ẹ̀ eléyìí ọkọ̀ àkọ́ọ́fà nìyẹn alẹ́gbẹ́ tó ń sin ọlọ́run ọba kó lórí lọ́wọ́ àgbà ìjẹ̀ tó lórí tó fi ṣe náà bàbá nítorí bí báyìí náà láti ṣe ọlọ́run bàbá ọwọ́ àtọ́sá ó ní ẹ̀bọ́ ìrọ̀rùn ẹgbà lórí ẹ̀ ọya ẹ̀rọ ti sẹ́wọ̀n tó tó bá lọ́pọ̀ tí ní kìí pé àti sáfú lórí ẹ̀ tí èsì ẹ̀dí lọ tó bá kún ti sẹ́wọ̀n gan tí ti àti sáfú ń bẹ̀rún lọ sí ìlú mi tó ti máa sin náà bàbá ìlà ìsìn eléyìí wọ́n ti lófin nígbà tí kìí kí gbogbo ẹ̀sìn ìsànà. wàrà ìṣòro ní máa aláha. èyí tó bá ti yàtọ̀ fún pé kìkí náà ni a ṣe lófin kí ni máa sá kó máa sá fáwọn kó sá kó lu rẹ̀ kó sá kó lu ilé rẹ̀ fún òun ṣe lófin. ìmọ̀ ìyàtọ̀ lórí ààrẹ ń tọrọ ẹ̀jọ̀ náà. tẹ́ ẹ bá fi àwọn èèyàn rẹ̀ lẹ̀ àwọn lórí àwọn nǹkan abúrúṣẹ́ nǹkan tó nímọ̀ níbi tí wọ́n tọ́lọ́wọ́n bá ẹ̀yìn tí ìrọ̀lọ́ já wà àti ìrọ̀lọ́ já tó síbi kan ní a kò dá nígbà tó bá síbi nínú ìlú torí pé ìdàgbà pẹ̀lú ènìyàn kò lè tẹ́lẹ̀ náà. فلما رفع kọ́ tó lè kí wọ́n ti dàmú واختار الله تعالى لهم ذلك قلوب الله سبحانه وتعالى وعن تعليقكم وأخبر عنهم بذلك في قوله قلوب في سمعته وإن اعتزلتموهم وما يعبدون إلا الله Allah subhanahu wa ta'ala ń pé ìgbà táwọn yìí tí ọlọ́run sọ pé nígbàtẹ́ nígbé kọ̀yẹ́ fún ọmọ ẹjọ́ ti fẹ́ ní kankan àbàlá ṣùgbọ́n lọ́nà bí a وَيُهَيِّئْ لَكُم مِّنْ أَمْرِكُم مِّرْفَقًا Allah subhanahu wa ta'ala nígbà tí wọ́n jáde ọkàn pé ẹfà àwọn ìjọ yìí lẹ́nu àbíkẹ́ káfílé tí wọ́n kẹ́lẹ̀ bá ọlọ́run bá sùn ọlọ́run bá ń sọ pé a eléyìí tẹ́ ṣe yìí mọ́ ìdàlá rẹ̀ ìgbàtẹ́ wá sí ẹnu ọ̀nà káàkù gangan so ọlọ́ọ̀bà lọ́sàn-án ó ń sọ ìtẹ́wọ́n fún wa bí ìkẹ̀yẹ sí ó wá kú yí wa nígbà táwọn wọ̀nyí jáde ọkàn pé àwọn sábà wọn jọ àwọn nì ìgbà wọn kú ń bẹ tí wọ́n lọ wọ́n ń wá dé ẹnu ọ̀nà ọ̀gbun ibi tí wọ́n fẹ́ wọ̀ ní gangan ọlọ́pàá wọ́n wọ ọbẹ̀ ọba pẹ̀lú gbólóhùn tó yẹ kí èèyàn máa fi bí ọlọ́run ọba tó náà ń sọ dàdúrà táwọn ènìyàn tá máa ṣe títí di ìjọ ìgbìyànjú àlùkìyàmù wọ́n sọ pé rabbana atina min ladunka rahma wa hayyi lana min amrina rashada. rabbana atina min ladunka rahma. وهيئ لنا من أمرنا رشدا nítorí pé wọ́n fún olé òun ní pé wọ́n pè wọ́n síbi ìjọsìn ní ìjọsìn fẹ́lú mi lẹ́yìn ọ̀nà ọba máa ṣùgbọ́n táà àwọn náà ń pè ọba ìlú wọn wípé títọ́lọ́ ọba rẹ̀ fún ṣe ọlọ́ọ̀bá bá fún wa wọ́n ń bí ọlọ́wọ́ bá pé rọ́bànà áàtìnà ní ìdàdúnkà ráfnà rọ́bànà áàtìnà ní ìdàdúnkà ráfnà nítorí ọlọ́run àánú rẹ̀ ló kú bá wà lò fàánú wà lò وعلي لنا من أمرنا رشدا وهيئ لنا من أمرنا رشدا هيئ لنا ní àbúrùn àrọ́ṣẹ̀dà wá jẹ́ kí alámọ̀ríwá sámọ̀ná wá bí alámọ̀ríwá yìí ọlọ́ọ̀bà bá ọ̀sán àtàrà ó ní ìtẹ́ tí wọ́n sọ nígbà wọn dìde bí ẹnu ọ̀nà tí a ti fẹ́ wọlé torí pé ọlọ́wọ́n bá sọ níbẹ̀rẹ̀ ayà ẹ̀ pé ìdẹ̀ ẹ̀ sì ti yàtọ̀ ìka nígbà tí àwọn ọ̀dọ́ yẹn tí wọ́n dé ibi ká ibi ọ̀gbọ́n hàtìnà nínú àkóńtà rahama yóò sánú àwọn wàháyé lánàá ní àmì rọ́ṣàdá ọlọ́wọ́n bá alámọ̀ rí àwọn fàwọn ṣe dídí ń bẹ ẹ́ nígbàtà wọ́n ti ọlọ́wọ́ bá pẹ̀lú àwọn ọ̀tàn wọ̀nyí tán ẹ̀rí ọlọ́wọ́ bá bá ṣùgbọ́n àtàrà ó wá sàlàyé pé ọlọ́run gba kíní yìí fún wa ọlọ́sọ pé fa'úù ilal kahfi yanshuru lakum rabbukum min rahmatihi ẹta sàálà lọ sí ibi ọ̀gùn yìí àyè kan tí ẹ fẹ́ sápamọ́ níbi òkè yìí àyíkí tẹ́ẹ̀tẹ́ wà níbi òkè nígbà tẹ́ lọ síbẹ̀ ní ẹ̀yìn tẹ́ ń sọ̀rọ̀ àdúrà nígbà táwọn àdúrà náà wá ṣe fún yín ọlọ́wọ́ yé wa pé àà nígbà sásàálà náà síbẹ̀ àwa ní láfàánú yín síbẹ̀ àfàánú bá nílò síbi òkè yìí wà lókè yìí àfàánú yín ọlọ́wọ́n ọba kó mú yín àti àánú àwọ̀ ọlọ́wọ́n

mẹ́rọ pàpọ̀ ọlọ́run dáwà aláwà sọ àlánà ìrìn yìí bí rọrùn àwọn alágbọ́ọ̀rọ̀ ní gbàjọ́jà àtẹ̀yìn ẹ̀rin ní àfisọ́ta ìlẹ̀nu gbogbo àwọn tí wọ́n lé àwa náà ń torí bá ń sin náà wa ọlọ́run mọ́ fi ẹ̀rin wa mọ́ fi sọ́ta wa lẹ́nu ìjọlọ́bà ọlọ́sàn-án tààlà wọ́dọ̀gbọ́dẹ̀ lọ gbé gádà rẹ̀ kìyàmà tẹ́tẹ́mọ́ wa lórí súnà náà gbé wa lórí gbogbo àwọn jẹ́mọ́ àti lọ lórí ọ̀nà súnà náà àti ọlọ́mọ lọ́pàá kó fún aláṣeyọrí ọjọ́ fún wa wọ́n náà ó wá sí ń kò ọlọ́dọ̀ ọba àtàwọn ìjòyà tí gbogbo ara rẹ̀ lẹ́yìn yẹn nígbà wọ́n wọ lókè ọbẹ̀ àwọn náà ibi rọ́bà náà ibi olúwa wa ha náà ẹ́ nílà tó ń kara fún wa láàánú látọ̀dọ̀ rẹ̀ ẹ́ wàhájì lánàá ọlọ́run gbàdúrà yìí fún wa àwọn àṣọ́ọ̀bì káàkù wọ́n sàtàlà ọlọ́ọ̀dẹ̀ fi ránṣẹ́ dédé gbogbo ẹ̀mí ìjọ bá wọn bá tù ní stíìtì kan lọ sí stíìtì mi nílé kan lọ sílé mi nínú kan lọ sílù mi àbàbá ẹ̀yẹ ẹ̀mí di ọlọ́wọ́ ní ojú oṣù ọlọ́wọ́n bá kọ́ mọ́ ní ṣọ́ọ̀bù pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò bá gbà ẹ̀dẹ́gbẹ́ ó ta àdúgbò wọn yóò já lórí ẹni àdúgbò àà tó o bá tójú bọ́ kó o wà máa ṣe yóò padà gbọ́n tọwọ́ tẹsẹ̀ ẹ ọbẹ̀ tí Islam òbí ẹ̀sọ́ pé kò sí mùsùlùmí nínú àwọn ara wọn ẹ kò sí mùsùlùmí nínú àwọn ara wọn lórí bí ẹnì kẹ́nìyí ti ń bẹ̀rẹ̀ àkólóhùn ọ̀gbà bẹ́ẹ̀ àti kò padà sínú òsàní à wọ́n tẹ̀lé lọ sásàálà gbẹ́sìn rẹ gbé e sá nígbà wọn bá fẹ́ gbẹ́sìn lọ́wọ́ rẹ lọ síbi tó ti rọ́lọ́ ọba sí èyí ìlànà níbi náà ṣe sọ́mọ̀ lọ́wọ́ ẹ̀rí mẹ́kà tó jẹ́ ìlú bàbá rẹ̀ ìlú bàbá rẹ̀ nígbà tó kó ń bẹ̀ ẹ́ kò kó ń bẹ̀ pẹ̀lú ìdùnnú à kódò tó sọ wípé ìwọ mẹ́kà ilẹ̀ lánífẹ́ sí jù láyé nínú gbogbo òun tó lọ́n bá dá ìwọ lánífẹ́ sí jù láyé àmọ́ òun lé wa jáde kó nù rẹ̀ sọ̀tà nígbà wọn tí mẹ̀dínà ni wọ́n tó ń sàárẹ̀ àníbi tó bẹ̀ lọ́ba Allah subhanahu wa ta'ala báwa gbé àìsàn kúrò kó ìfẹ́ ìlú ìṣíwá lẹ́nu bó ṣe ṣe ìfẹ́ mọ́ta lẹ́ṣíwá lẹ́nu tó hánàbá ìlú ó ń túmọ̀ sí pé ìlú tà nẹ́bì nífẹ̀ẹ́ sí ni mọ́ta tó wà síbẹ̀ ó kó ń bẹ̀ ó lọ sí mẹ̀dínà láti lọ sin ọlọ́run ọba ń bẹ̀ bó lọ́lọ́sọ apàdà sí fún ọlọ́run ọba lásán àtàlá ó gba ẹ̀sìn rẹ̀ láyè ó gba òun náà láyè ó tó fi dolórí lẹ́yìn tó yọ pé anẹ́bì kógun lọ̀lú kan nígbà tí wọ́n dáràn tí wọ́n ní ìfáìsì ogun àníbi fún wọn ní wọ́n padà bọ̀ wọ́n fẹ́ lọ kọjá gbẹ́gbà ìlú kan kọjá àwọn aráàlú yẹn pírẹsidẹ́ǹtì wọn olórí ìlú náà sọ pé ẹjá gbogbo ọ̀rọ̀ lù ẹjá sí méjì ẹjọ́ kìkan pàdé òjíṣẹ́ lábàá kámọ́ àwọn ọba àjà níbi tọ́lọ̀ padà àti tó lọ ṣe fà níbi Muhammad sọ̀rọ̀ nínú àlámọ̀dì tàníjà Muhammad sọ̀rọ̀ ọjọ́ ni ló túnjú ti àṣáàbì káàpù lọ wọ́n ní ọlọ́wọ̀n bá láfàá tààlà òjé kí wọ́n rí àṣọ àwọn àṣáàbì káàpù nínú ohò kódà ẹgbàwá kan gbé wá tí wọ́n lépa àwọn àṣáàbì káàpù wọ́n lépa àwọn níbi tí wọ́n wà àmọ́ ọlọ́wọ̀n bá láfàá tààlà òjé kí wọ́n dọ́gbọ́n náà wọ́n ní ọba wọn sọ pé iṣẹ́ wọ́n sá fún yẹn ẹ̀dàbẹ̀ ẹ̀dàbẹ̀ wo ẹ̀ẹ́sẹ̀bẹ̀ bá gbàlú kẹ́ni tí ń bẹ́ẹ̀ kẹgbà ẹ̀kọ́ yẹn kò lè bọ́ bá wà kò lè wà nígbàdúgba kò lè wà nígbàdùn kò lè wà láyé kò lè wà láyé lálàáfíà só wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ́ wọ́n padà kó mẹ́ ọlọ́run ọba lásán àtàlá ó dẹ́kun gbogbo àwọn aṣọ àbùká kò jẹ́ kí wọ́n rí àwọn aṣọ àbùká ẹ̀wá ní bọ́lọ̀ ń ṣe fáà nígbà Muhammad náà ó wà lára àníbà Muhammad sallallahu alaihi wasallam níbi tí àníbà Muhammad sallallahu alaihi wasallam òun àti ọ̀rẹ́ rẹ̀ àbáfẹ́sì dí ìrìnà lájà á ilà ráàbì sáwùn nígbà tí wọ́n dé gáàrù sáwùn èyí wà nígbà àtàbáfẹ́sì dí àwọn mùsùlùkú nínú àwọn kùrẹ́ ṣọ́bá مع أنهم يمرون عليه وإذا قال النبي النبي وان صفى بكر الصديق nígbà tí wọ́n dé di ọ̀gùn gáwùsáwù níbi kòtò táà nílì wà

لو أن أهلهم نظر إلى موضع قدميه فضرنا Sọ́kàn wọn bá wo gìgísẹ̀ rẹ̀ yóò ríwa o, tó bá wo ẹsẹ̀ rẹ̀ báyìí yóò ríwa. Wọ́n kàn dún lókè tí wọ́n wúra wọn yìí, tẹ́ bá wo lẹ̀ wó ríwa o. Àníbi wa sọ báyìí. Ìrìn àbúbákì. Máa ń lọ rẹ̀ ní ẹ̀yìn wọ́n ń bá ẹ̀yìn wọ́n. Ibi kí ní òun gbà rẹ pẹ̀lú èèyàn méjì tó jọ pọ́ lọ́wọ́ bá bá fàdà lọ lóṣẹlẹ̀ kẹta wọn. Bàbá ọ̀rọ̀ ọ̀dà ẹ̀yà. Àwọn tààlà sọ báyìí. Ìyá àjálù ọ̀dùnrún fa ọ̀rẹ́ látọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀yàwó ìjà ìyá kẹfàrú. Ọlọ́kan náà tààlà pé a tẹ́ bá lẹ̀ ẹ̀sìn lọ́wọ́ fà ti ràn lọ́wọ́. Sọ́lọ́mọ́ lọ́wọ́ fún Allah ti mú lọ́wọ́ rẹ̀ wá bá a ẹni tó jọ wípé àwọn kèfèrí ló lè jáde kó nù lú tí wọ́n jẹ́ kó ló gbé lù bàbá rẹ̀ lọ́kà fún òjì kó rọ́lọ́ sí mẹ́ إذ أخرجه àwọn méjèèjì wà nínú gọ́ọ̀ ọ̀kan ní àwọn èèyàn tó jìnà ó láti èyíhun babalájígé mojiru kọlọ̀bà kọjọ tó sàmọ́nà rẹ̀ ó ní kèé sí àbáti lọ àpẹ̀lú àwọn pé ṣó òun àbí ṣó òun ló wà pẹ̀lú ẹjọ́ náà lọ́rùn àbó léèyàn ní tọ́bẹ́ títí dẹ̀yẹn ibi tí àwọn ibi tó yẹ pé àwọn ọ̀rọ̀ tó yẹ pé mọ́jùmọ̀ àwọ̀ àárẹ̀ yìí nínú sẹ́lẹ̀ àfá àwọn skọ́lá kò ní ìyà pẹ̀lú lérí ẹ̀ àwọn òtẹ̀ máa sọ pé ó hàn kò rí bẹ́ẹ̀ ohun ilé yìí àwọn philosophers lámọ̀ mà àwọn àjẹ̀sìnrú tó yẹ pé kọ́ọ̀lù ṣúrọ̀ ẹgbẹ́ apá àwọn èèyàn tí wọ́n lè bá mọ̀ yín ẹ tó sọ tuntun irú ẹ̀ ní ọmọ rẹ̀ bàbá kàfàrà náà gbé káàkiri kọ́nà máa fún samuel wọn náà ọ̀rọ̀ tó yẹ pé ọ̀rọ̀ tó ti parí nínú ẹ̀sìn àwọn ọdẹ̀ máa tọ́tọ̀tọ̀ náà ọlọ́run bá sọ sí يعني إذ أخرج الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ أخرجوا الذين كفروا ثاني اثنين إذ هما في الغار Si a bá kírísì tí àtúmọ̀tò ààrẹ orílẹ̀ àti àbá kírísì tí àtàníbi wà ní inú gáà nínú kòtò náà. نقول لصاحبه لا تحزن إن الله معنا Arántí Àbúbákí Sìdík ọjọ́lọ́ tó sọ fún àníbì ní ibi tọ́kan tó kẹnu wọn bá wo ìsàlẹ̀ yóò lù àwọ̀ ni àníbì wá fún ní sùúrù pé à ibi látàzàn mọ́sí faraya ẹ́ látàzàn mọ́sí banújẹ́ إن الله معنا الله سبحانه وتعالى إن بكلوا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها الله سبحانه وتعالى ń sọ pé òun lòun sọ ọ̀kan balẹ̀ rẹ̀ sí wọn òun lòun fún ràn án lọ́wọ́ pẹ̀lú àwọn ogun tí wọ́n rí Wàjá àgbàgbẹ́ ìrẹsẹ̀ ìrẹsẹ̀ ní ẹ̀kọ́ Ah, ọlọ́run ní òun lòun ń sọ ọ̀rọ̀ àwọn kèfèrí òun sọ di nǹkan rẹ̀lẹ̀ òun sọ di nǹkan tí òun lò mọ́ eléyìí ni ìfisí ọlọ́run wọ́n tó bá fẹ́ borí ọfẹ́ kọ́lọ́run ọ̀rọ̀ lọ́wọ́ darapọ̀ máa ti sòdòdò sórí gbogbo àwọn tí ó wà lórí ìbàjẹ́ pátá kò ní láti bọ̀tán gbogbo wọn pátá ilẹ̀ wọn bọ̀ tí a bá gajò kí lọ ilẹ̀ wọn bọ̀ so ìfisí ọlọ́run bá ní á wọ́n tó bá fẹ́ ga nẹ́rọ múlòdó sí sùúrù lórí ẹ̀ ma tẹ̀lọ́ ọ̀pá lórí ẹ̀ gbá tító lórí ẹ̀ sórí wọ́n tó bá fẹ́ rẹ̀lẹ̀ tó fẹ́ jábọ́ tó jábọ́ pọ̀ bí ọ̀nà sáti wà lórí rọ ma pampa ẹ̀ kwárùn tí ń wá ilẹ̀ lẹ́mbọ̀ ọlọ́ọ̀bà wá sọ àǹtà dá pé wọ́n ní ọ̀rọ̀ tòun òun ṣe lè tó borí kọ́lọ̀ bá kó mú wa lórí ọ̀rọ̀ rẹ̀ gbogbo ọ̀rọ̀ tí ó jábọ́ ọ̀nà méje ká tó tẹnu wa jáde ọjà òjò lórí ẹ̀rọ náà ọlọ́ọ̀bà bá fún àtàrà sọ pé wà ọ̀rọ̀ àdéhùn àdéhùn ọlọ́ọ̀tí tó ń gbé kò tẹnu lè borí òun àdéhùn lòun ẹni tó rẹ pé láàrin wọ̀ nípò àhà ìjọ́ òun ló borí hakim ọ̀jọ̀gbọ́n òun mọ́ gbogbo bí tó yẹ tó yẹ kó gbé ìfẹ́ sí abẹ́lọ́bà láàrín àtàlá kó mú adó lórí tí ẹ o tẹ́wàá ní ẹ̀hẹ́ fàkíṣọ́tò hádàlá ilé ìbítà gbòsí lónìí ṣe ní tí sọ́tò ààrẹ gọ́ ìtàn tànẹ́bì yìí á òun ló وأجل وأجل وأعظم وأعجب من قصة أصحاب الكهف نعم òun ló tóbi jù òun ló sinilé mọ̀ jù ju ìta àwọn àṣọ́bì káàkù lọ àwọn àṣọ́bì káàkù yìí àkẹ́kọ́ ta kọ́ lára wọn pọ̀ tẹ̀lé insha Allah ta'ala á tún máa tẹ̀síwájú ní ìjọ́ mi abẹ́lọ́bàbá sọ́rọ̀ ta'ala kó bá sàlékù kẹrẹ fún wa àti gbogbo àwọn níbi ọlọ́run ọba àti àwọn sọ̀hábà wọn ọlọ́pàá bá sọ hàn àti alákùnmọ́ àwọn náà gbólú rí ẹ̀sìn wọn ọlọ́pàá bá sọ àtàlà kó jẹ́ káwọn ló borí gbogbo tí ń jẹ́ ìlànà ibi táwọn ìyẹn ti ń yapọ̀ ní kọ́mọ tí a ti di ọ̀pẹ́ fún òdodo Thank you.